kọlọ́run kó wá pa ìjọba nàìjíríà kọlọ́run kó pa lẹ́nu mọ́lọ́jọ́ náà ká jáde ká dẹ̀ gba ìlú yìí ká na fúlàgì yorùbá nation kó dúró kí aburú má ṣe wá àdúrà agbára ìjẹjẹ sọ ọlọ́run ẹ̀rọ mímọ́ àwọn. abawa àti ọlọ́run ọlọ́run aláàyè ọjọ́ tá ó gbà nà fúláàgì tá ó dìde gẹ́gẹ́ bíi pé yorùbá lè ṣẹlẹ̀ wá tá a bẹ́ẹ̀ gbèrè yorùbá lè sọ ọlọ́run ẹ̀rọ mímọ́ olú ẹ̀ṣọ́ wa alágbára ẹ̀ṣọ́ wa olú ẹ̀ṣọ́ wa akúmájò ṣẹlẹ̀ sí wa ọjọ́ tá ó jáde fún mẹ́kálá ni ọlọ́run má jẹ́ ká ní ìjà má jẹ́ ká ní wàhálà akúmájò ṣe wa ọlọ́run má jẹ́ ká ṣe wa olúwa ṣe fún wa gbọ́ àdúrà wa gbọ́ àdúrà Jésù olúwa wa Jésù olúwa wa a máa kọ̀ sí. ẹ jẹ́ ká na fúláàgì yìí ká sọ fún ọlọ́run pé oòdùà ló wà láàrin fúláàgì oòdùà yìí kó dìde kó jà fún ilẹ̀ yorùbá kó gbà wá lọ́wọ́ fúlàní kó gbà wá lọ́wọ́ àwọn ajẹnirun ní nàìjíríà kó wá pa yorùbá lè sọ kó pa kó pa kúrò láàrin gbogbo nàìjíríà dáadáa dúró nígbà táwọn bá ná fúlàgì lókè táàbùrú bá ṣẹlẹ̀ sọ̀rọ̀ àdúrà orúkọ jésù orúkọ jésù orúkọ jésù bàbá àtọmọ́rọ̀ ọlọ́run mímọ́ oòdùà ló wà lára fúlàgì yìí o ó yá oòdùà níbi tó bá wà ó yá dìde fún ilẹ̀ yorùbá kó dà kọ́ ọmọ yorùbá nígbà táwọn bá ná fúlàgì táwọn ṣẹlẹ̀ gara ni lórúkọ jésù ẹ̀jẹ̀ wa kó má fi ṣe tuntun kó má bàjẹ́ gbogbo àwọn tó ń sagbátẹ̀ yorùbá lè ṣe kó má fẹ́ jẹ́ wọ́n ṣe